ẹ̀kọ́ kẹjọ abrahamu sarah àti isaki lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún ìran Nóà di ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yà abrahamu jẹ́ ọ̀kan lára irú ẹ̀yà bẹ́ẹ̀ ó jẹ́ ẹni tí ó fẹ́ràn tí ó sì ṣe ìgbọ́rọ̀ sí ọlọ́run ọlọ́run ṣe ìlérí fún abrahamu pé irú ọmọ rẹ̀ yóò di orílẹ̀-èdè ńlá abrahamu àti sarah ìyàwó rẹ̀ kò ní ọmọ kankan ní àsìkò yìí síbẹ̀síbẹ̀ ó gba ìlérí ọlọ́run gbọ́ abrahamu ní ọmọ kan láti ọ̀dọ̀ obìnrin mìíràn orúkọ ọmọ náà a máa jẹ́ ismaili ọmọ yìí ló wá di bàbá orílẹ̀-èdè ẹ̀yà tí a mọ̀ sí àwọn arábù lónìí nígbà tí abrahamu àti sarah di arúgbó wọ́n wá bí ọmọ kan ìyẹn ni ọmọ ìlérí ọlọ́run orúkọ ọmọ náà máa jẹ́ Ísákì ọlọ́run ṣe ìlérí láti bùkún gbogbo ènìyàn nípa Ísákì àti ìrandíran rẹ̀